yo yo yo my people my name is fẹsẹ̀múlẹ̀ náà ni aka lasbon àyìnlá ọmọwúrà I adé here with. yo yo yo my name is samuel olóòlù aka orí ìjàpá lasbon adéwọlé onílù ọ̀la. yo we dey here with àdìsá ah, tara wọn ni àyìnlá ọmọwúrà mọ̀tò àjòjì kì í bó nílẹ̀ dulẹ̀ side two tara wọn ni àdìsá mi ajáyé e. ẹ ṣe rí i pé kò ṣe wùlẹ́gbẹ̀rún ẹ̀kọ́ tara wọn ni àdìsá mi ajáyé ẹ e o mo rí i pé kò ṣe wùlẹ́gbẹ̀rún ẹ̀kọ́ o ọ̀tá tó mọ́ mi lójú tàlùbọ̀ afọ́jú olúwa ẹ̀ àdìsá tara wọn ni bó jẹ́ ti kájayé àdìsá mi ìkókó ṣá ló jẹ́ àdìsá ọkọ ṣáàkì ọkọ ṣáàkì tara wọn ni bó ṣe ń náwó kò jẹ́ jálè o àdìsá ọkọ ṣáàkì rátù mi awo àró olóyè ní Mushin kí rasaki ti wá ní ọmọ mọ́rí amọ̀ tó rówó jayé ìlú iléṣà lábì ẹ̀ tara wọn ni mo fẹ́ kìjẹ̀ṣà ẹ fún mi lóbì tó bá gbó àdìsá ọmọ iléṣà ọmọ ẹrú wọ́wá o. àdìsá ọmọ iléṣà. ẹ̀yin lọmọ olóbì kan. àdìsá ọmọ iléṣà. tiwọ́wọ́ ń tiwọ́wọ́. àdìsá ọmọ iléṣà. tiwọ̀wọ́ ń tiwọ̀wọ́. àṣìmá ọmọ iléṣà. kó ṣàánú ẹni. àdìsá ọmọ iléṣà. àdìsẹ́rù ẹni. àdìsá ọmọ iléṣà. tí o bá ṣàánú o. àdìsá ọmọ iléṣà. àdìsá tó bá wọ̀ sílẹ̀ o. àdìsá dáná. àdìsá ọmọ Iléṣà. ilé lẹ́rù wọ́ wà. àdìsá ọmọ Iléṣà. wọ́n ti ìmúná roko. àdìsá ọmọ Iléṣà. ọkọ̀ ṣáàkì ń fowó ló gbà o àdìsá ò tá ara wọn ni ẹ̀ẹ́ni bá bu ẹ̀ lágbo onítọ̀hún atẹ́wọ̀nú ilé kí ni wọ́n ń wí àdìsá dìde kí o sùn rakì kí ni wọ́n ń sọ àdìdá dìde kí o sùn rakì àdìsá ẹni rere ló bí ẹ àdìsá ẹni rere ló bí ẹ bẹ́kùn ń ṣàìsàn fóṣù mẹ́fà bẹ́kùn ń ṣàìsàn fóṣù mẹ́fà àdìsá a ò gbọ́dọ̀ ní kájá lọ kí àdìsá o a ò gbọ́dọ̀ ní kájá lọ kí àdìsá o àdìsá o àdìsá ọkọ ṣàkìràtù tẹbára àdìsá ọkọ ṣàkìràtù tẹbára àdìsá ẹ mọ̀ pé ẹ rí bàbá tẹbára àdìsá ẹ mọ̀ pé ẹ rí bàbá ọmọ ẹrú ọwa èmi ṣe bà ọmọ ẹrú ọwa èmi ṣe bà o nígbàsígbà ni bàbá fi ń lo òòṣọ o àdìsá ń jayé o bàbá oníbejì o àdìsá tara wọn ní àdìsá o bàbá oníbejì àdìsá tara wọn ní àwọ̀ àró olóyè ní Mushin àwọ̀ àró olóyè ní Mushin àwọ̀ ọ̀làdé bàbá ìyábọ̀ o àwọ̀ ọ̀làdé bàbá ìyábọ̀ o òwe lọ̀rọ̀ yìí ṣe bí ẹni ta ló bí wọn o àdìsá ọ̀gọ́ lọ́dọọdún ni wọ́n ń bọ̀gún olóyin ẹ̀já dàdúró nìyẹn náà fẹsẹ̀múlẹ̀ náà ni aka lasbona àyìnlá ọmọ wúràmọ tù àìdéyẹwì samuel olólo aka yọ ìdéyẹ ẹ bá wa ṣí ẹ bá wa láì kẹ bá wa kọ́mẹ́ǹtì.